kò jù bẹ́ẹ̀ lọ náà blogging náà lizard tó lóun wá tó lóun tó lóun tó ní kán kí n káàbọ̀ sí blogger ṣebí ó ti ó ti prepare mind ẹ̀ ni ṣé ó rò pé eré ọmọdé náà ṣe ní blogger ni ṣó rò pé e, e, eré eré fàdéyí olóró náà ṣe ń bẹ̀ ni. ẹjọ́ àwọn èèyàn wọ́n flag wa ẹ bá wa da love ṣé ẹ bá wa love love and like love and like ẹjọ́ ẹ má jẹ́ kó wa kúrò lórí love and like wọ́n flag wa seriously wọ́n flag wa seriously god bless you ma mo kí gbogbo ẹ̀yin odó nation pátápátá ọ̀run iṣẹ́ máa jiná fún yín jẹ ọjọ́ ìyá ọmọ yín wọ̀n ní fi yín ṣàwátì oúnjẹ ọmọ yín kò ní korò lẹ́nu yín o ẹ wà ní jẹ oúnjẹ ọmọ nínú àìsàn ẹ ní jẹ nínú ìpọ́njú lágbára ọlọ́run àwọn tó ń pín ikú kiri wọn ní pín ikú délé yín ẹni tó bá ti ń pín ikú kiri á pín ikú sórí ara ẹ á pín sórí àwọn ọmọ ẹ ní torí fún kíni àwa àwa òró èèyàn kankan ro ibi àárò kú sí ìyàn à ń fi ẹnu wa báyàn sọ̀rọ̀ ni àròkú sẹ́nì kankan ṣùgbọ́n dákẹ́dá tó bá ti rokú sí wa tó lóun fi kú wá wa ikú wọn á mọ́lé á mọ́lé á kàràn mọ́lé. hello. hello ẹ o. ẹ kalẹ́ mo fẹ́ dá sí programu ni màá ṣé mo ṣì wà lórí ètò. bẹ́ẹ̀ wà lórí ètò mọ́mí ẹ wà lórí ètò. ó dà mà ọ̀rọ̀ Lizzy Anjorin la fẹ́ dá sí. kò sí wàhálà. ẹ̀yà ìdìgbò lè nǹkan tí mo tẹ̀fẹ́ bẹ́ẹ̀ lọ àwọn lizard nǹkan tí mo fẹ́ bí mm. fúnfọ láyẹn báwo ló ṣe kàn kí ló ń dùn bẹ́ẹ̀ ṣé o ló náwó ni ṣé o ló ṣé o ìbí káàdì bí ìyá Esabod máa ń sọ wú mm. mi kí n logo rẹ eh. òbú fọlá fọlá lògùn ẹ. Eh. <laughs> lizard òbú fọlá lọ fọlá lògùn ẹ ogún fọláfọlá lògùn ẹ ó bù sí ẹ lọ́wọ́ òfomi lò ó báwo ló ṣe wá ń dùn ẹ ṣé ló ń lowó ni. kò yé mi báwa béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọn ló lówó ni mm. ṣé wọn ló fún Fọlá lówó ni mm. evidence orí burúkú òfò tó ń gbé wá sórí ọ̀la ìlàtọ̀jọ́ yìí mm. orí kan tó wà important tó proof òwò asọ́dọ̀ nation wọ́n á gún ẹ pa wọ́n á gún yàrá ìyá ẹ pa. àti wèrè kọ́là tó pè àti àwọn àti kọ́là tó rán síta wọ́n á gún wọ́n á gún ọkọ̀ pa hmm. ọmọ nìkan la máa fi sílẹ̀ hmm. o ti wá sódò odò odò odò máa gún ẹ pa ó máa gún ìyàrá ìyá ẹ pa ọmọ òfò hmm. àwọn tó sọ pé ìyàwó jàgùmọ̀ ní ìyàwó olè wọn ò parọ́ eh. fọlá ti lò gún ẹ kò gbójú kò lọ kọ́lé sá gbójú olóyè gbọ̀ndí ọmọ tó sẹ́ẹ̀sì eh. ọmọ tó nà. Ah, ọmọ yẹn fine nínú ògùn ó ń bẹ̀ gan kó lè rí délẹ̀ kan sí i tí yóò máa kó ń lọ gẹ́ṣọ̀ máa bí pé gẹ́ṣọ̀ ló ń lọ eh. ó fẹ́ lọ bọ́ bẹ́fọlá ni. kọkùnrin kan ló fẹ́ sọ mí dànù báyẹn mo kó ti sọ nǹkan dànù. ó ti ògùn ẹ lò. ògùn hmm. ah. tí jàmbá lọ́wọ́ tó sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀rẹ́ náà sọ tó wà gbòòtó kìíní ṣé òun wà nára ẹni àbí o ó wà ní ẹni o nídìí òní kankan ó ọmọ ẹsẹt ó di ẹ. bàjẹ́ obìnrin ó dà mà yes mà ṣé mà kókùnrin kan báyìí kó ló fẹ́ sọ mí dànù ẹ mọ̀ pé kan ló sọ dànù ni ní òun rí màmá àlàyé kan òun wá fẹ́ sọ mí jọ̀bọ̀jọ̀bọ̀ dànù làwọn àárín gẹ̀ẹ́sì báyìí làwọn àǹkà bàbá báyìí lọ́wọ́lọ́wọ́ ó sunkún báyìí ó sunkún báyìí ó ń dùn báyìí pé ah òun ti sọ nǹkan iyebíye dànù òun ti sọ nǹkan àǹfààní dànù. ẹ ká sọ mọ́ mi ẹ. ẹ ká sọ ma. yes ma. ẹ wò ó wọ́n tẹ̀mí kọ́ nínú ọ̀rọ̀ ni pé àsìkò ti tó kí àṣírí àṣírí nígbà tó fẹ́ tú ni. Mm. hello. mo ń gbọ́ yín à ń gbọ́ yín mà ẹ máa sọ̀rọ̀ yín lọ àsìkò ti tó tí àṣírí Lizzy tó fẹ́ tú ni mm. ó ti ń ṣèbàjẹ́ ti fẹ́ mm. bí gbígbé kó máa pààyàn pààyàn pààyàn pààyàn ló wà lára ẹ̀ mm. àti tó bá lọ béèrè tó lọ bí forgiveness kí ọ̀nà tó lọ àti nígbà yóò ná má mọ́ kò ná má rárá mọ́ ogun bíi pààyàn pààyàn pààyàn ó ti pé ó ti ń pààyàn rí wọ́n ní sinmi kí ló dé. ó pẹ́ tó pẹ́ iṣẹ́ tó ṣe nìyẹn ayákìlà ni already already. èso burúkú lẹ́nu yẹn o ẹni tó bá rí Lizzy ní sí kó yà máa kó máa kó kó má lọ bá o bí nǹkan tí boss lady sọ anybody tó bá ti rí Lizzy ẹ yàgò fún he is mean he hmm. can do anything kí ló dé kí la hmm. gbé kí la jù hmm. nǹkan tó ṣe nípa ọ̀rọ̀ yẹn ó ti yí ó wá fẹ́ da gbogbo ẹ̀rú ní pé kí n tu fẹ́ da gbogbo ẹ̀rú sí ni gẹ́gẹ́ bí bíléèdì jókòó ó ṣàlọ tọ ni. ẹ fà ló pé fà ló pọmọ olóògbé fara ló pé. ó wá ilé ìsàfún ẹ tó ní pé òun fẹ́ dá sọ̀rọ̀ ó wá lọ báńsìn ó wá fún ẹ̀jẹ̀ gidi ó wá sá ó wá sá kìtìkìtìkìtì kàkàtàkàtà bẹ́ẹ̀ kó lọ ojú kòkó lọ ronú ààrẹ rò lọ́rọ̀ tí ọ̀rọ̀ tó délẹ̀ sí nǹkan tóbi kọ́ máa sọ fún nìyẹn she's a killer she's a killer ah, bẹ́ẹ̀ ah, tí ń ṣe ọkọ̀ burúkú ọ̀nà ọ̀fẹ́ tó àṣírí ni gbogbo ẹ ṣe já mọ lọ́wọ́ hmm. ó tó dàpọ̀. ẹ ṣé mà ẹ ṣé púpọ̀ mà. kéèyàn wà láyé láti sọ́rí o. hello ayọ̀mídé hello mò ń gbọ́ yín hello à ń gbọ́ yín. hello mà. hello à ń gbọ́ yín. mo gbàgbé mo fẹ́ ó nìkan tí mo fẹ́ fi kún lẹ́ẹ̀kan yẹn six million affectation six million ló fẹ́ pa lisi o ẹni pé wọ́n máa tẹnu mọ́ àti akásẹ́ẹ̀tì àti pé kó sí affectation six million ló fẹ́ pa wọ́n o affectation six million yẹn wọ́n yẹn gbọ́ six million yẹn ó fẹ́ pa wọ́n affectation yẹn fẹ́ pa wọ́n o bí akọ́lẹ̀ lè fẹ́ yá kú kí fọlá lè lò kó lè lò gbogbo wọn papọ̀ gbogbo Bọ́sẹ̀ òkùnkùn lógo tẹ́lẹ̀ ìyá náà lógo òun dàbí pé ògo Lizzy Ṣíyọ̀tì kó kú lo ògo Lizzy kó lò tán kó lò tán onídìí ọkọ mọ́ kò nídìí gígólò mọ́ ẹ̀kọ́ gígólò ti ń domi lẹ́nu sì yóò ti da dìdì wọ́n ti sọ́dà bírùn tòfó náà ní ọmọ tó tẹ́ tó ga ni kò ní ìdíjí gbọ́dọ̀. àtọ kò ní ìdí ẹ̀mọ́ àtọ. so wọ́n ṣe ìkìlọ́lá sí pàtẹ́sọ̀ tí ló fẹ́ pa ló fẹ́ pa lísì pé ń gbọ́ pé wọ́n fún ní six million òun ìmájú pé six million ẹ tó ti rò pé wọ́n ẹ̀sẹ̀ pé kó wa máa tọrọ jẹ lọ́kọ̀ òní kó máa bẹ̀bẹ̀ kó máa kó ẹ̀gbọ́n fún mi lórí nǹkan tó ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ nìyẹn. bọ̀ ìsìnká yìí ọwọ́ ẹ̀ agbára ẹ̀ ti drop wá wò pé six million ọ̀fọ̀lá ti ní ṣàbùkù ní ṣàbùkù rí bi lọ. Mm. ó sùn lé ni. Mm ó sùn lé ni kò ní kò rí kan ṣe kò rí kò rí kan ṣe òun ló ń sùn lé accommodation kan tó fẹ́ pa wọ́n ní àti access accommodation six million ọ̀rọ̀ tó yìnbọn tún lọ tì bọ́ wọ́n tún lọ ti wèrè bọ́ ibi tá kú finally nìyẹn kàkúkú gbẹ̀mí mi kàkú po gidi o lóòló ojú kan tá kú pọ́ tá tètè yálé ni. kàyà kúkú òjijì dànù. nọ́ńkà ọkọ mi tó ń tírẹ́tì mi dọ̀kásì máa bá yí ọ̀tá mi jẹ́ ni dọ̀kásì máa wóyè mi mọ́lẹ̀ ni eh? ó dáa o ti bá ṣọ̀kásì ṣẹ́ kí ló ti rí gan ṣé yẹyẹ kìnnìkan kìnnìkan wọ́n gbé lápútọ̀pù fún ẹ wọ́n fún ẹ ní ṣéǹjì ṣé olùwà fẹ́ para ẹ sí ẹjọ́ torí ọlọ́run kẹ́nìkan kan máa dùn mọ̀ òwúrú mọ̀ òwúrú ọ̀ràn kankan mọ́ mi mọ́ ẹ̀yọ̀ kankan máa dùn mọ̀ òwúrú mọ̀ òwúrú kankan mọ̀ mi mọ́ mọ̀ òwúrú mọ̀ òwúrú kankan mọ́ mi mọ́ kò sí nǹkan tó ń bọ̀ lókè tí sàlẹ̀ ò gbà So ti yé yín nobody to threaten anybody à ń búra wa ni à ń fẹnu ẹnu ó sọ pé ìwọ fún ara ẹ lóní kan kí ẹ káàbọ̀ sí blogging a dẹ̀ ti kí ẹ káàbọ̀ báyìí a ti kí ẹ káàbọ̀ wọ̀ so therefore you are welcome you are, you are, you are, you are welcome. You are welcome to blogging so má halẹ̀ mọ́ wa má dùnmọ̀ òwúrú mọ̀ òwúrú kankan mọ́ wa mọ́ àbí kò yí ẹ don go àbí kọ́lé at the back ẹ ẹ ọ̀hún kìnnìkan kìnnìkan ẹ máa lọ gbaṣẹ́ lọ́wọ́ ẹ ṣé wo ló fún mi níṣẹ́ tó fẹ́ gbà lọ́wọ́ mi ni ẹni tí ò fún mi níṣẹ́ ò lè gbaṣẹ́ lọ́wọ́ mi mo wà láìfù ẹ ló mo wà láìfù mo wà láìfù ẹ má ẹ má halẹ̀ mọ́ káyọ̀dé wa mọ́ kò sẹ́ni kankan tó lè máa halẹ̀ mọ́ yàn kankan mọ́ nísìn kò sí nǹkan tó ń bò lókè tí sàlẹ̀ ò gbà ẹ lè gbàgbé nípa fọ́kìn sọ̀rọ̀ mi yé yín ṣe ti rí pọ́ìntì pé nǹkan tó ń sọ nìyẹn ṣé ẹ rí pé nìyẹn ṣé mo pé nǹkan tí mo sì sọ tọ́lẹ̀ kan lẹ́ni yẹn sọ pé ẹ kọ́mẹ́dì ni mò ń ṣe mi ò ṣe kọ́mẹ́dì mọ́ mo wá bú èébú òun á sọ ọmọ àwọn ọmọ òun dànù àwọn ọmọ tòun máa sọ dànù mọ́ òun lójú àbẹ́ ẹ̀gbọ́n kan tó ń sọ ó láwọn ọmọ máa sọ̀dà ló ló máa fojú sunkún àwọn ọmọ òun ó ló máa fojú sunkún àwọn ọmọ òun ó lóun máa ó láwọn ọmọ òun máa sunkún òun. bó ṣe ń kọ́ àtọ́n trẹ́sìn kiri nìyẹn lórí òótọ́ ìwọ tó mọ̀ ìwọ tó mọ̀ pé tó mọ̀ pé àwọn èèyàn àwọn èèyàn ń complain left and right ó dẹ̀ tún wàá rà ṣe ó dẹ̀ ṣàtúnṣe ó dẹ̀ ṣàdọ́símẹ́ǹtì kí ló kí ló pọ̀ dùn bẹ́ẹ̀ fún láti láti ṣàjọsímẹ́ǹtì ẹ wo orú ìtẹ̀lẹ̀ yẹn ẹ gbogbo àwọn yẹn ṣe jáde fún ìtẹ̀lẹ̀ ẹ kẹ́kẹ́ ló tètè ṣàtúnṣe ìwọ náà ló ṣàtúnṣe náà. ọ̀rọ̀ yìí simple lọ ṣàtúnṣe lọ tẹ́sí step ẹ àwọn ọ̀nà tó rìn tí ò dáa lọ túnṣe. nítòtú wa kó má jọ rí fóònù yín nìkan. Ah bí mo ṣe ṣe ní. kò sí wàhálà kò lè rán nọ́mbà wà ná nọ́mbà wà mà kò lè rán yàrá fóònù lọ́wọ́ tèmi torí kò tẹ̀lé ráyè dọ́dọ̀ tèmi ni tọ́dọ̀ dọ́dọ̀ tèmi gan wọn ò lè rí fóònù gbà lọ́wọ́ mi so ṣé o ti yé yín yẹn kò dẹ̀ sí gbogbo details yẹn tí ò ní bí bá ṣe fọwọ́ dẹ̀ báyìí ọ̀nà mẹ́rin ni mo. ṣé ìwà lórí calling show. hello ìwà lórí calling show. bẹ́ẹ̀ ni mi fẹ́ ní kẹlọ kẹlọ kẹkẹ́ fò Lizzy ó ń bọ̀ wá gba fóònù yín àti laptop yín mm. ṣe ti gbọ́ ẹ careful ẹ ní backup so ẹ careful gan mm. ṣe ti gbọ́ ó dàbọ̀. ẹ ṣe ẹ ṣe. <laughs> ìwọ gbọ́ àmọ́ pé ó ti ta ìṣùlọ àyàwó onídànwò. hello. hello à ń gbọ́ yín hello kọ́là hello hello mọ̀ hello. hello ma. hello. hello hello à ń gbọ́ yín ma. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀. láti Dubai la ti ń sọ̀rọ̀. wow yes ma. yes ma ẹ ra ma. lórúkọ Jésù orí yóò ní gbà bọ̀dé. àmín àmín àmín. agbára Ọlọ́run mm. gbogbo ìpè wọn lórí yín fún àwọn báyìí ló máa forí ara wọn gbé àdàbí tó ayé pé àwọn kọ́ ló kọ́kọ́ wá fún boss lady mm. àdàbí tó bá ti ṣe pé àwọn ló kọ́kọ́ wá fún. Mm. hello ma. mo ń gbọ́ yín à ń gbọ́ yín mà hello. ẹ à ń gbọ́ yín à ń gbọ́ yín mọ́mì. lágbára ọlọ́run gbogbo èpè wọn lórí yín lórí boss lady lórí everybody wa tá à ń fọ́lò tá A ń fọ́lò yín gbogbo èpè wọn àwọn àwọn. à ń gbọ́ yín máa. ẹ̀wẹ̀ lẹ́rù ni ìgbésùn ọ̀rọ̀ náà kò ní di yín agbára ọlọ́run mo ní kémi náà dáṣẹ́ ìpè àgbàdo yín o. ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan ni mà. yes ma. ṣe rí pé ọ̀rọ̀ mélòó là á sọ ṣe rí tó yìí lọ́gọ̀gọ̀ bí o mọ́rọ́ pa. hello hello hello sista Tóyìn yes ma ẹ kálẹ́ ma ẹ kálẹ́ yes ma ẹ kú ètò ma yes ma ṣẹrẹ tó kọ́kọ́ pè yín lẹ́ẹ̀kan yẹn yes ma ṣẹgẹ ìyá ni tó wà ní jẹni tó bá rí nọ́mbà tí mo fi pè yín yẹn máa rí pé jẹ ok ok ok. Ah, lórí ni àwọn ọkùnrin. ok. kò síyàtọ̀ kò síyàtọ̀ láàrin Abdulateef àti Ṣẹ̀gẹ́ìyà. Mhm. because Ṣẹ̀gẹ́ìyà fúnra ẹ̀ mm. òyìnbó ló jókòó tì hmm. òyìnbó lẹni tó ń fìdẹ̀ bọ́n hmm. ṣe máa ń ṣe nìyẹn hmm. báwọn ń ṣe ń jẹ́ so ẹ ignore ẹ olóburúkú ni òun ló máa pè yín gbà yẹn. okay. ẹ continue ètò yín. ẹ ṣé ma ẹ ṣé púpọ̀ ma god bless you ma mo appreciate kọ́ yín o ẹ̀yin náà ẹ wò ó mo ní call tí mo gbà láti alẹ́ àná ẹ mọ̀ pé ọ̀sán ìrọ̀lẹ́ ni mo ṣe mọ́ ìrọ̀lẹ́ ni mo ṣe show mi láti ìrọ̀lẹ́ yẹn náà ti bẹ̀rẹ̀ sí threatening tàṣùfà torí wọ́n tẹ́rí fact yẹn ṣẹlẹ̀ tó sọ̀rọ̀ yẹn pure information ni kódà ẹni yẹn gan wá sọ fún mi pé ah, oh, òun òun yọ lábẹ́ ó dẹ̀ máa mọ̀ pé òun ni o ẹni yẹn mọ̀ dáadáa ó mọ̀ ẹni yẹn dáadáa ó ti mọ̀ pé facts ni wọ́n ń gbé bọ̀ ó wá bẹ̀ sí ní threatening ó bẹ̀ sí ní threatening ó wọ pé ah ọmọ yìí ọmọ yìí ti dig deep ayé mi ó ti dig deep ayé mi mo máa alẹ́ ni màá fọwọ́ di gbogbo details yẹn sọ́gà mi màá fọwọ́ rẹ̀ sí boss lady mi lálẹ́ yìí lálẹ́ yìí màá fọwọ́dẹ̀ sí lálẹ́ láì má ti ń parí ṣóyìn ni mò ń fọwọ́dẹ̀ sí ó wò pé ọmọ yìí ti dig deep ayé mi ó ti dig deep mi kíákíá kíákíá kíá ó bẹ̀ sí pé ó bẹ̀ sí láwọn èèyàn pè mí. hello. hello tóyìn kalẹ́ mọ̀. ẹ kalẹ́ mọ̀ o. ẹ kalẹ́ mọ̀. ẹ kalẹ́ mọ̀ ẹ kalẹ́ mọ̀. yes ma mọ́ mi wa ṣẹ̀ṣẹ̀ mà yes ma ẹ̀wọ̀n lákọ̀ọ́kọ́ mo kọ́ fẹ́ sọ fún ẹ bá ti wà ní láìpẹ́ ẹ má máa forúkọ àwọn ọmọ yín mọ́. rárá rárá kò ń ṣorúkọ tiwọn ni mò ń pè rárá rárá rárá kì í ṣe eh, àwọn tó wà lọ́dọ̀ ẹ má wọrí àwọn tó wà lọ́dọ̀ mi nìyẹn eh, àwọn ọ̀dọ̀ mi ni kò sí wàhálà kì í sí wàhálà. ẹ má ní kò lè gba lọ́wọ́ yín àti fóònù. yes ma. you just need to be very careful. yes ma aburú ní ìṣẹ̀lẹ̀ sí lágbára Ọlọ́run. àmì àmì àmì ẹṣin wa àrífojúsùn fún ẹnì kankan tó wà lẹ́yìn bọ́ọ̀sì èyí àmì àmì àmì àrífojúsùn fún bọ́ọ̀sì lèdì àrífojúsùn fún èyí náà. yes ma ṣe ń jà fún yẹ kẹ́ ń jà fún gbogbo àtúntò tí wọ́n wà lẹ́ ń jà fún lágbára Ọlọ́run. yes ma ẹ̀ẹ́dẹ̀ ní jẹ̀bi lórúkọ Jésù. àmì ma àmì ma. there is nothing music cannot do. yes ma. there I will not say more than that. ẹ ma. màá kò ní lẹ́yìn. yes ma ẹ ma. ẹ jẹ́ kí n fọwọ́dù voice note yẹn sí ọ̀gá ìzí hmm. ìzí. bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó a ń pẹ́ jù bẹ́ẹ̀ lọ́lọ́run àmọ́ṣá. ó máa ẹ̀ka lẹ́màá o. lẹ́yìn èmi ẹ̀ka lẹ́màá. òye mi ń kalẹ́ o. ẹ ǹlẹ́ á dà fún yín. àmín àmín tẹ́. àmín òní takò yín. àmín mà. lágbára lọ lódùmarè lágbára gbogbo lágbára gbogbo arúmọlẹ ojú òní tì. nǹkan tèmi tiẹ̀ fẹ́ sọ. Mm-hmm. ṣé rí bóyá downfall Lizzy gangan lélẹ̀. Hmm. ṣé rí téèyàn bá ti ń ṣe ìkà for a very very long time kò sẹ́ni tó sọ̀rọ̀ Lizzy dáadáa láti kékeré ẹ̀ lọ́tún sọ̀rọ̀ ẹ̀ ní burúkú àwọn èèyàn tó ti palẹ́kún Hmm. à ń gbọ́ yín mọ́mì ẹ ló ń gbọ́ yín mà ẹ gbọ́ yín mà. Hello? à ń gbọ́ yín à hello àwọn tó ń pè tó ń bì. Mm. ṣe nǹkan kékeré ni ẹni tó ti ń ṣe ìkà tipẹ́ tó ti rò bóun ti mú jẹ́ máa ṣe nǹkan kékeré máa ṣe tó máa bring it down for it down for the reason why mm. tó bá rò bí kò mọ̀ pé kò mọ̀ nǹkan tó ń pè ní orí mm. orí eh, orí orí yìí ó máa ń jà fún yàn gbogbo àwọn èèyàn tí bísí ti palẹ́ da ó títa ó ní pọpọrọpọpọ lọ́rùn onígbọ̀nà gbogbo ìkà tó ti ṣe ó yẹ kó ti lọ sí. hello. lọ́lá o. ẹ kalẹ́. ẹ kalẹ́ à ń gbọ́ yín. à ń gbọ́ yín ẹ kalẹ́. ẹ wò ó ẹ kú ètò à ń gbádùn ètò yín. kì í sàyìn lẹ kó bá òun lé burúkú ẹ. Mm. ṣé ilẹ̀ kó bá ní ṣé ilẹ̀ ní kí gbogbo àgbáyé pátápátá dojú ìjà kọ́ ni ẹ jẹ́ kó ra máa jìjà ẹ̀ bẹ́ẹ̀ yẹn ara ló ń ta mo mọ̀ pé ọlọ́run wà lẹ́yìn yín adẹ̀ ń gbádùn yín. Yes, ma. Yes, Hello. Hello. Ẹ jọ quick one. Èyí èmi ọmọ yín tó yìí dọ. Ṣé ṣe ṣe ṣe ṣe ṣe bá. Mm ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ti dé bá òun ló fi ń jẹ́ kó máa ṣìwàwó tó ń ṣìwàwó tó ń ṣìṣe nǹkan tó dẹ̀ máa ṣe máa lágbára gan tí gbogbo ẹ̀ máa fi lọlẹ̀ tó ń ṣẹnu lásán torí gbogbo reputation ẹ̀ ti bàjẹ́ àfi tó bá tọrọ dáríjì kó lọ bẹ gbogbo orí àwọn èèyàn tó ti ṣẹ̀ gbogbo orí àwọn èèyàn tó ti bá ti wọn jẹ́. ọlọ́run jẹ́ scare of Lizzie. talẹ́ni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi why am I scare of Lizzy who told you I'm scared of Lizzie kí ẹ̀kẹ́ àbáyé Lizzy fẹ́ bàjẹ́ dànù àbọ̀ fẹ́ ṣòfò dànù. ẹ ṣe mà. mo jẹ ẹgbẹ́ ọ̀yẹ̀ kò mọ nǹkan tó ṣe mí hmm. kò mọ́ tó bá yẹ tó mọ̀ ni màá ṣe rádà tó bá ń gbọ́ yẹn ṣe rádà rádà rádà rádà ní ìsìn. Hmm. Hmm rádaràda gbà ló ń ṣe kò lọ ṣọ́ọ̀bù mọ́ kò lọ ṣáàtì mọ́ ó ń tètè kiri. ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ jọ̀ọ́ mà mò ń ṣe birthday wishes Mo ń ṣalága àdúró mo ṣalága àjókòó mo ṣe birthday surprise ẹgbẹ́ polówó ọjà yín wá fún mi lówó tí ò gara èmi ẹnu mi ò fẹ́ owó kúníṣí ni màá gbà lọ́wọ́ yín fún polówó ọjà owó mi ò pọ̀ rárá rárá rárá ẹ gbé polówó ọjà yín wá fún mi ẹ fẹ́ sọ gbọ́ òbí náà wá fẹ́ kí n kì yín màá kì yín délé délé màá kì yín dáadáa sílé bàbá ilé ìyá yín màá bá yín ṣe é tó jẹ́ wípé inú yín á dùn sí ẹ pè mí sórí nọ́mbà tí mo pín nìkalẹ̀ yìí tẹ́ bá fẹ́ ṣènáwó ẹ wá wá ẹni tó máa bá yín plan ẹ ẹ̀yin ò fẹ́ stress ara yín iṣẹ́ tèmi ń gbà nìyẹn omi ò tó drinks ò tó oúnjẹ ò tó kò sí lọ́dọ̀ tèmi wọn ṣóyè yín ẹ gbé ìpolówó ọjà yín wá fún mi advert yín ẹ gbé wá fún mi ẹ gbé birthday surprise birthday wishes yín alága àdúrà alága ìjókòó ẹ pè mí sórí zero eight zero thirty fifty six fifty four one seven tàbí nọ́mbà tí mo pín ní sísàlẹ̀ yìí oh eight one six four six eight zero nine six four bẹ́ẹ̀ ni nọ́mbà méjèèjì yẹmi fúnra mi ni màá gbé mi ò ní pa owó mi ò dẹ̀ pọ̀ owó pín ní ṣe ni owó tí ò gara ni màá gbà lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá mi lódò nation ẹ̀yin alátìlẹyìn tèmi o ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ pẹ́ ṣe ń ti dọ̀kásì lẹ́yìn lẹ́ ṣe ń tèmi náà lẹ́yìn ẹni tó bá ti dọ̀kásì lẹ́yìn ti ti èmi náà lẹ́yìn. hello. hello. hello à ń gbọ́ yín máa ẹ̀ka lẹ́ máa. yà ẹ̀ka máa. yes ma ẹ̀ka lẹ́ máa yes ma. ẹ kó ètò. ẹ ṣé máa ẹ má jẹ́ kí anybody fi ọ̀rọ̀ níbi fi ṣẹ̀rù báyìí ẹ̀rù kẹ́ ó ti ṣe àwọn ọgbà ayé àwọn tó máa dín pẹ̀lú ẹ̀. yes ma. so ẹ má bẹ̀rù ẹ tọkànbalẹ̀ iṣẹ́ ọwọ́ ìlú ń jẹ ẹ kó lọ ṣọ́ọ̀bù mọ́ kó lè lọ mọ́. bẹ́ẹ̀ ni ayé ti bàjẹ́ ayé ti ṣá málámálá so ẹ má wọrí ìyá máa jẹ ẹ má jẹ́ kí anybody ṣẹ̀rù báyìí kò sí nǹkan kan tó máa ṣe yín ẹ̀rù òbodò mi àwọn ti mi. ìyá máa jẹ ó máa ṣẹ̀ sí ni ẹ má wọrí ẹ ṣe má ó dàárọ̀ yes ma ó dàárọ̀ ma ẹ kú ètò yes ma yes ma. Yes, ma. hello hello. hello ẹ kalẹ́ mọ́mì. ẹ kalẹ́. yes ma ẹ kalẹ́ ma. ẹ jọ ta ni mo bá sọ̀rọ̀. tóyì dọ́kítà ìgbọ̀nlẹ̀ ń bá sọ̀rọ̀. ah ok ok ah bọ̀ mọ́ wo program yín báyìí nígbà tí ẹ ti ṣé mo ti wà lórí line. ẹ ti wà lórí line mo fi yín sí spíkà o ṣé kí n gbé yín kúrò ní. ok ok ẹ jẹ́ ara gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́yẹn. ẹ mọ nǹkan tí mo fẹ́ mo ṣe kọ́kọ́ fẹ́ mi mi fẹ́ kí voice mi jáde síta dáadáa torí ọkọ mi. mo fẹ́ ṣe kankan ní mo pè yín ní four months ago. Okay. yeah four months ago pé mo fẹ́ ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́. mo fẹ́ pè ní fálága fún ẹ tó fẹ́ ṣe ìyàwó yìí. Okay. bọ̀ mo rí pé ńgbà yẹn ó dàbí pé mo rò pé ẹ̀ ṣáìdì níjì ni torí ẹ̀ mi ṣe pè mí. láyé ṣé <laughs> yorùbá torí ọ̀gbìn ṣe pè ní àìbọ̀ nǹkan tí mo wá fẹ́ sọ ní pé olórí burúkú ni jẹ́ yẹn hmm. jẹ́ni ó máa ń fìlà ìpè èpè tó máa ń ṣẹ̀ yẹn pé wọ́n á ṣẹ̀rù bà wọ́n pé hmm. káwọn èèyàn lè máa sá hmm. ìmí rẹ̀ tó bá ti ṣètò fún kó ṣe kó dá ìpè tó bá ṣe fọ́mọ anybody kó dá padà sórí ọmọ tiẹ̀ honestly because kò ní nǹkan kan tó fẹ́ sọ èpè yẹn nìkan ló gbójúlé olórí burúkú ni òun tó máa ń pè yàn kan lẹ́gbọ̀n yóòbò kìíní kan yóòbò òun kọ́ onígbẹ́rẹ́ yóòbò hmm. ṣẹ̀wọ́n dágbẹ́rẹ́ sóbò tiẹ̀ ó hmm. dágbẹ́rẹ́ sóbò ẹ̀ náà gbogbo kìíní ẹ̀ kìíní tẹ̀jọ̀ máa ń bọ́ lẹ́yìn ẹ̀fọ́ ejò hmm. òun kọ́ tó fi ṣe gbẹ́rẹ́ sóbò ẹ̀ ni onígbẹ́rẹ́ yóòbò ní so olórí burúkú ni jẹ́ yẹn kó mọ fáwọn èèyàn lè jẹun mi ì ṣètò èèyàn bẹ́ẹ̀ yẹn rí oníṣìí ọmọ ọlọ́run mo ṣètì ẹ̀sùn táṣọ ẹ wo bó ṣe ń ṣépè latif kan ó tún yọ ọdẹ olórí burúkú bíi latif ni ẹ wo bó ṣe ń ṣépè fún ọmọ mm. fọlá lọ́jọ́ yìí latif dẹ̀ ó máa gbóhùn yẹn pé ó gbé ọmọ tó ń bí ẹni tó bí ẹyọ kan bóyá sọ́wọ́ bóyá wọ́tẹ̀bà tó fi bímọ ẹni tó bímọ méjì mm. fún ẹbí mẹ́ta mm. wọ́n lè gbà wọ́n mọ yìí ṣépè olórí burúkú ni latif yìí o ọ̀gbọ́n olórí burúkú ni. Okay, mm. But ó ti bá yé bọ̀bọ́ mi jẹ́ dọ̀dọ̀dọ̀gbà